ìyẹn statement òun ni ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀ṣun tí ó gbọ́ ẹjọ́ lórí ikú timothy adégòkè akẹ́kọ̀ọ́ fáfitì ọbáfẹ́mi awólọ́wọ̀ ó ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ ajé adájọ́ adípèlé òjó ó sọ eléyìí lẹ́yìn tí agbẹjọ́rò fún ọ̀kan lára àwọn afurasí ìyẹn ita edet okun ó ní àwọn ẹlẹ́rìí òun ò rí àyè láti yọjú sí ilé-ẹjọ́ ní òní okùn rọ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀ṣun láti fún àwọn ẹlẹ́rìí ní àǹfààní láti wá sí ilé-ẹjọ́ ní ọjọ́ ajé lẹ́yìn tí agbẹjọ́rò ìta idet okùn rọ ilé-ẹjọ́ ní adájọ́ adépèlé òjò wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ ajé tí ó jẹ́ ọgbọ̀n ọjọ́ oṣù karùn-ún ọdún 2022 alámòjútó ilé ìtura hilton hotel ọ̀gbẹ́ni adéníyí adẹ́rọ̀gbà sọ fún ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀ṣun pé òun kọ́ òun kò mọ nǹkan kan nípa bí wọ́n ṣe fún olóògbé timothy ní receipt ṣùgbọ́n òun ni ó kọ ẹ̀dà ìwé àkáǹtì tí wọ́n gbé fún àwọn ọlọ́pàá ó ní ìwé àkáǹtì ni adẹniyí adẹrọgbà ṣe ẹ̀dà rẹ̀ mìíràn tí kò ní orúkọ timothy adọgọkè gẹ́gẹ́ bíi àlejò àkọ́kọ́ lẹ́yìn tí afurasí mìíràn adédèjì adéṣọlá kọ orúkọ olóògbé náà sílẹ̀ gẹ́gẹ́ bíi àlejò àkọ́kọ́ adẹrọgbà ẹni ọdún márùndínlógójì ní ọmọ olóyè ramon adédọyìn tí ó jẹ́ rahim adédọ̀yìn ni ó pa á láṣẹ fún òun láti tún ìwé àkáǹtì mìíràn kọ ó tẹ̀síwájú láti sọ fún adájọ́ adípèlé òjò pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun fi agídí mú òun láti gba ohun ní ẹnu òun àti pé pẹ̀lú agídí ni òun fi fi ọwọ́ sí ìwé àkọsílẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá adẹ́rọ̀gbà tún sọ fún ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀ṣun pé òun pẹ̀lú Oyètúndé Kazeem àti Rohim Adédọ̀yìn láti gbé òkú Timothy lọ sí Ẹdẹ Road pẹ̀lú ọkọ̀ funfun Hilux. Magdalene chifuna, ni ó pè mí lẹ́yìn tí a ti gbìyànjú láti pe àlejò tó wà ní inú yàrá 305 tí kò sì dá wa lóhùn. Chifunah ní òun ti rí ẹ̀dà kọ́kọ́rọ́ fún yàrá 305 tí òun sì bá òkú Timothy Adégòkè ní orí bẹ́ẹ̀dì tó sùn sí. Mo gbéra láti lọ sí ilé ìtura náà láti wo nǹkan tí ó ṣẹlẹ̀. Èmi pẹ̀lú Magdalene Chifuna lọ sí inú yàrá náà láti wo nǹkan tó ṣẹlẹ̀. Òórùn náà pọ̀ gan-an tí mo sì fi ọwọ́ bo imú mi. Mo gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti pe Chairman Ramon Adédoyin, mo ṣàlàyé fún wọn, tí wọ́n sì ní àwọn máa pe Rohim Adédoyin láti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Nígbà tí Rohim Adédoyin dé, a jọ lọ sí inú yàrá náà tí a sì bá òkú Timothy Adégòkè níbẹ̀. Rohim Adédoyin sọ fún mi pé ó fẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí díẹ̀ tí à ń retí adédọ̀yìn Raheem adédọ̀yìn padà dé ní àṣálẹ́ tí ó sì ní òun ti sọ fún àwọn ọlọ́pàá tí wọ́n sì ní kí àwọn máa gbé òkú Timothy Adégòkè lọ sí ilé òkú ní ilé ẹ̀kọ́ gíga fáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Teaching Hospital ṣùgbọ́n Raheem adédọ̀yìn kọ̀ láti gbé láti gba ọ̀nà ilé ẹ̀kọ́ gíga fáfitì ọbáfẹ́mi awolowo tí ó mú orí lé ọ̀nà ẹdẹ road rahim adédọ̀yìn gbé òkú timothy adégòkè kúrò lẹ́yìn ọkọ̀ hilux funfun tí ó sì gbé sí ọ̀nà pẹ̀lú báàgì rẹ̀ mo bi rahim adédọ̀yìn ìdí tí ó fi gbé òkú timothy adégòkè lọ sí ẹdẹ road ó ní ẹ̀rù ọlọ́pàá ba òun. adẹ́niyì adẹ́rọ̀gbà tún wá sọ ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀ṣun pé pẹ̀lú agídí ni àwọn ọlọ́pàá fi gba ohùn lẹ́yìn ẹnu òun lórí ikú timothy adégòkè agbẹjọ́rò mo omasun ó béèrè lọ́wọ́ arákùnrin adẹ́niyì adẹ́rọ̀gbà pé bóyá ó rí ẹ̀jẹ̀ nígbà tí ó ṣe àyẹ̀wò sí òkú Timothy Adégòkè ní yàrá 305. nínú àkọsílẹ̀ tí Adéníyì Adérọ̀gbà sọ fún àwọn ọlọ́pàá ó ní òun rí ẹ̀jẹ̀ nínú imú olóògbé Timothy Adégòkè nígbà tí ó wà ní yàrá 305. ìkan tí mo rí nígbà tí mo ṣe àyẹ̀wò sí òkú Timothy Adégòkè nínú yàrá 305 kì í ṣe ẹ̀jẹ̀ rárá ṣùgbọ́n àwọn ọlọ́pàá ló fi lílù àlùbami gba ohùn lẹ́nu mi. adẹniyí adẹrọgbà tẹ̀síwájú pé òun kò kópa nínú ìpàdé tàbí ìmùlẹ̀ kankan ní ilé dókítà Ramon Adédoyin lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà mi ò fi ojú mi kan dókítà Ramon Adédoyin láti tàbí lọ sí ilé wọn láti múlẹ̀ kankan. nígbà tí a dé àgọ́ ọlọ́pàá ni mo rí dókítà ramon adédọ̀yìn sójú oyetunde kazeem ní rohim adédọ̀yìn ni ó ṣáájú bí àwọn ṣe gbé òkú timothy adégòkè láti ilé ìtura hilton hotel lọ sí ẹdẹ road nílùú ilé ifẹ̀ oyètúndé ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ ilé ìtura hilton hotel ní ọmọ adédọ̀yìn wo òkú náà ó wọ òkú náà pẹ̀lú aṣọ duvet tí ó fi bora ó ní ọmọ adédọ̀yìn ní ẹ̀rù ọlọ́pàá ń ba òun ni òun ṣe gbé ìgbésẹ̀ náà nínú ọ̀rọ̀ afurasí náà ó ní òun pẹ̀lú mọ́níjà ilé ìtura adéníyì adérọ̀gbà ó ránṣẹ́ pé rahim adédọ̀yìn pé èèyàn ti kú sí yàrá 305 bí Rohim Adédoyin ṣe dé ó gba kọ́kọ́rọ́ ó sì ní kí a tẹ̀lé òun lọ sí inú yàrá náà a bá òkú Timothy Adégòkè lórí bẹ́ẹ̀dì pẹ̀lú laptop àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ Rohim Adédoyin ní kí a bọ́ sí ìta pé òun fẹ́ lọ fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí nígbà tí ó di alẹ́ Rohim Adédoyin padà wá sí ilé ìtura pé òun ti fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí tí wọ́n sì ní pé kí àwọn gbé òkú olóògbé náà lọ sí ilé òkú a gbé òkú náà sí inú ọkọ̀ Hilux funfun ṣùgbọ́n ó yà mí lẹ́nu nígbà tí mo rí tí a ọ̀nà Ede Road mo béèrè lọ́wọ́ Rohim Adédoyin ṣùgbọ́n kò dá mi lóhùn nígbà tí adé ibìkan ròyìn màdìdòyìn pa iná mọ́tò tí ó sì wọ́ òkú náà sí ẹ̀gbẹ́ ọ̀nà pẹ̀lú aṣọ duvet laptop àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ mo tún bi rohim adédọ̀yìn ìdí tí a fi gbé òkú timothy adégòkè lọ sí edo road ó sọ fún mi pé ẹ̀rù ọlọ́pàá ń ba òun púpọ̀ nítorí pé nǹkan mìíràn ni wọ́n lè tún máa sọ. So.